bá mọ̀ pé èmi náà máa bímọ láyé bá mi jọ̀wọ́ sí Ọlọ́run. Peter ti bímọ. ṣé o ti ṣe oúnjẹ kan. àwọn tó ṣe jọ̀lú eléyìí wọ́n mọ̀ ọ́n ṣe. àwọn ah, gbìyànjú. ó dùn ju eléyìí tá a jẹ ní ibi òkú ìyá tó kú mi sálẹ̀ nínú ẹgbẹ́ yìí a máa mú ẹni tó wà lókè. ọfẹ yẹn àbògbó ń jẹ fún ọ sọọsà jẹ. mo san jẹ. yanzu kuma za a dinga amfani da shi koya. ko lokacin ga gada ma. mo ń pe ẹ̀rí mi tán pátápátá. mo rí i. fẹ́ máa ta ni mímú. kábíyèsí o mi ò rí nǹkan kan kódà gan òtútù ti fẹ́ máa mú èmi gan báyìí. ẹ dákun. ẹ gbé kábíyèsí lẹ̀ ẹ gbé kábíyèsí lẹ̀. kábíyèsí o. kábíyèsí kábíyèsí mi ò rí nǹkan kan kódà òtútù mẹ́mi ni ẹnikẹ́ni èèyàn kéèyàn tó darapọ̀ mọ́ afẹ́fẹ́ tó ń bá afẹ́fẹ́ ṣiṣẹ́ ibikíbi tó bá wà ibikíbi tó o bá sápamọ́ sí wọ́n fojú rẹ̀ wọ́n. àjàká. ìwọ adífọ́lá ní yọgi oko rẹ lẹ́nu. dákun tí èyí fà kúrò ní orúkọ rẹ torí pé àwọn ẹni yìí àwọn ẹni yẹ ni wọ́n fi ifá kún orúkọ wọn láti ìgbà ìwáṣẹ̀ títí di sí wọ́n àjàká kúrò nínú ẹni tó máa dúnkòkò mọ́ àwọn rẹ̀ bó ti yẹ mú àrò gidi gba yín. kábíyèsí o. ẹ báwọn mi ò bá wá lè mú àrò gidi gbà rẹ má sì sá wẹ́lẹ́wẹ́lẹ́ bẹ́ẹ̀ mo wí wo adaka lónìí tá a wà nù rẹ̀ yìí lónìí gangan gangan gangan nílé ò mú kan nú èmi rẹ o bẹ́ẹ̀ mo wí. <laughs> kábíyèsí o. <laughs> kò ní bàbá rẹ kò ní yọ kò ní yẹran rẹ ó ní Jati, jati. níwọ. kábíyèsí o àríra dáadáa àríbí èsì ọ̀ndúnú ìwà àjàkánu o ọtí lágbára tẹnìkan ò ní rí lónìí ló sì ṣubú bẹ́ẹ̀ nìkan ṣe ṣubú rí bẹ́ẹ̀ mo wí fún ọ. ó bàbá jẹ mi bó bá jẹ́ pé o bá ti jà wá ni. ẹyin tó lọ yẹ o ẹ̀yin ìyá mi ọ̀pá kẹ́ọ̀yà kẹ́ọ̀yà gógó jẹ. Mm. ẹ dákun ẹ dákun ah, dákun ó kéré mm. ó kéré nínú àwọn tí wọ́n máa bá sọ̀rọ̀. Àjàká sọ ara rẹ má jẹ́ n fòdì àdá hàn sọ ara rẹ mò ké fún ọ tó. wọ́n wàá jẹ́ kó mọ̀ pé kékeré báyìí ni atákéré kò sí ìtọ́jú kábíyèsí o. dájú àfihàn bàrẹ̀. ajá kan nílẹ̀ mi ajá kan nílẹ̀ mi nílẹ̀ mi nílẹ̀ mi ajá kan nílẹ̀ mi. ọ̀rọ̀ ayé kan pa. ọba àjàká. ìyá ọba. ẹni tó ṣe sọ́rọ̀ lálẹ́ tí ò kú pọ̀ àbí ìṣe pọ̀. Ó finá sórí òní sùn. Ìyàwó àtúnú. Bí ìdúró. Ṣé kò ní pé o ti rojú ìlàdé mi? Owó ti pọ̀ jù. Kí lè ṣàkóbá fún lójú iwájú? été armadas de laços meninos. Eu achei que aquela te para Cabeça. É uma cabeça. É, é TGG. Cabeça. É mẹ́tàlélógún ọdún ọjọ́ àfẹ̀mí àfẹ̀mí nílé ayé ṣẹ́ gbàgbé àti sùn ni àfẹ̀mí àfẹ̀mí nílé ayé o ṣẹ́ gbàgbé àti sùn ni ẹ ṣèkà tó rí. <laughs> ọba àjàká tó o bá tiẹ̀ mìírin sóò gbóhùn erin èmi oyin adé òun ṣẹran rírọ̀ olùkóbìnrin lásán tó kàn lè kúrò èmi ọ̀gájọ́ fúnra ra mi. bàbá ó wo adìẹ kó jẹ̀ síbi tákátá basílà ìfarapa òun ló jẹ́ ń dàbí ọgbọ́n tí mo fi wá wò pé ibo ni ọba àjàká àti tẹ̀lámọ́ ń lọ mo wá wá fẹ̀rín ìdí kókò mo wá rí pé wọ́n máa ń múra bí obìnrin jáde láàfin àmọ́ bí tán lọ èmi ò mọ̀. òyàdé bábí wọn kí ló fẹ́ ní pàtó tó fẹ́ kémi ìṣe fún ẹ gangan. ẹ ṣeun bàbá ìbọn lápá tí kò lápá tí kò sẹ́ni tó fẹ́ kán dojú ìbọn kò hùn àtọba àjàká àti tẹ̀là mo fẹ́ kẹ́ ẹ bá ń ṣẹ̀rù bà wọ́n kẹ́ ẹ bá mi dá sẹ̀ríà kékeré fún wọn èmi ò wá yọ sí wọn bí olùgbàlà ló bá tán. ọ̀yà ah, rẹ̀ iṣẹ́ ńlá lélẹ́yìí ah, igi gbígbẹ tiwa ò gbọ́dọ̀ yàjú sí Ṣàngó Olúkòso ó léwu púpọ̀ nítorí odidi ọba àlọ́ là ń sọ̀rọ̀ ẹ̀ yìí ah, odidi ọba àlọ́ ọba aládé ẹ̀yin ò ṣe fìyàn lẹ̀ fẹ́mi bàbá ètèmi ní kẹ́ ẹ ṣe ni ẹ ṣe kẹ́ ẹ wá wo ohun tèmi fẹ́ dá lára. kí ló fà á rògbò ìgbọ̀gbọ̀gbọ̀ kí ló fà á tó fi fẹ́ kàṣẹ́ rògbò ah, ìgbọ̀gbọ̀. bàbá àròyé yín pọ̀ iṣẹ́ tí mo gbé fún yín ni kẹ́ ẹ ṣe. ẹ ẹ wà máa lọ ṣùgbọ́n kí tèmi ṣe èmi ò sí bí tó darí bí kó dàrú ní láti àròjọ tèmi ìwọ máa lọ ń tiẹ̀ mẹ́jẹ̀ ọ̀pọ̀ ṣe rán mi lọ. àrùn olófòfò ṣe àní oúnjẹ dáadáa. Ah! tó bá tẹ̀ wá ń pe ẹranko tó níwò ni kèé ṣe bí ìgbín ìwọ Àjàká. èmi ẹ ṣe obìnrin tó lè dìbò. obìnrin ni yọ obìnrin láyé obìnrin lọ bọ́bà obìnrin ló bí gbogbo wa pátápátá kó. ó yẹ ayé. tani gúnyángúnyán tó gúnyán fún ẹ tani rọkà rọkà tó rọkà fún ẹ ẹ̀yin ìyá mi ò pàtó yàkíyàrá gògó dẹ bẹ́ẹ̀ ni dókítà tí ìgbà tí képe ìyẹn ó máa jẹ ibi tẹ́ ẹ ṣe yẹ ẹ̀jẹ̀. àáké tí ń gégi kọ ẹsẹ̀ gbẹ́nàgbẹ́nà bu ẹ̀tù sórí ẹ dákun ṣe ń tó kàn nù. adífálà. ìyá ọba awo ni ọ awo sì ni mí pẹ̀lú ló jẹ́ kí n wá kí ọ ń lọ wọ̀lọ̀wọ̀lọ̀ torí pé bọ́ọ̀ bá jẹ wọ̀lọ̀wọ̀lọ̀ ọ̀yọ̀dín. òde fẹ̀nọ́lẹ̀ òun bá wà ní o sọ. sówọ́dà bílù ti ń dojúrú ni àwọn ọmọdé òjò welewele mọ́ àwọn àgbàgàn òfò rere balẹ̀ bẹ́ẹ̀ àṣírí bídẹ̀kùn ó ṣe bá lù wá ń bẹ lọ́wọ́ kábíyèsí ọba àjàká. àṣírí kí ni. ò sinmi kátikàti mi gbàgbàlagbà ló pera rẹ jẹ́ ń gbà á nímọ̀ràn kó má sọ̀kò wọlé oyin láì fèrè bora nítorí tó o bá dán wò tó o bá dán wò oyin ọ̀tá ẹ tojútojú tìmútìmú ti gbogbo ara. ìyọba àgbà láwọn àgbà nìyí àmọ́ ojú ìgbín kọ̀ ju tàwọn lọ mo ti kí ọ ní ìlànà kéènì bó ṣe rí rádaràda ó mà jọra ẹ lójú. kí ni ariwo ní agbára tìǹbù àṣẹ. ẹ pọ́ra ẹ̀yin òkú tó ń fẹ́ra hàn bí ọ̀ràn ẹ mú ní ẹ pọ́ra ẹ pọ́ra. èmi mo wá déhùn ọmọ àṣàkẹ́ ìyá àjàká inú ojú ẹkùn kò lè jẹ́ kó rẹ́kùn mú so wàá gbà. ìyá ọba kí ló dé tó o pe àwọ̀ ẹlẹ́yẹ o. kó má bàa sínú adífálà ni ó ní ó tí ọba àjàká yóò gbégbà ó wá ṣe bàbá ń gbárí rẹ̀ ó parọ́ mọ́ ẹ̀yìn àpapọ̀ ẹlẹ́yẹ ó ní àfi tí ọba àjàká tó bá kúrò lórí ìtẹ́ wípé ó pa á mo fẹ́ kẹ́ ṣe bọ́ṣẹ́ ṣe ń ṣojú. <laughs> padà òdì àdáni ọmọ inú ọgbà ládífálà ó sì di dandan kọ́gbọ́n ọgbà adífálà ò kóyún àwọn àgbà kéré gbogbo ohun tó bá fẹ́ pátápátá là á ṣe fún un. bẹ́ẹ̀ni gbọmọdé àwa aláránṣẹ́ kú sí ọba àjàká wípé kó forí àpèrè sílẹ̀ bó bá wà lè kàn tó forí àpèrè sílẹ̀ ládéhùn o n ká ṣe ló gbọ́ òun o. kò máa séèyàn lóde mọ́ adẹ́tẹ̀yìn wa yan àrò yín gbìyànjú láti gbódó ṣe mọ̀ pé tí bàtà bá ró láwòjù ìyá ni ìyá ṣe fi kẹnu yín ya dé pàkọ́ ni ah! ẹ̀yin. Ah! ẹ ránṣẹ́ ikú sọmọ mi ẹ̀yin ò mọ̀ pé ọba ló ń ba lórí oṣó ọba ló ń ba lórí àjẹ́ ọba ló ń ba lórí ohun gbogbo èkó lóyún wá ń kọbè ara rẹ̀ ni ó gbìn sí. tí ẹ bá wá dán wò ẹ ó dán tán ẹ̀yin oníyẹ̀yẹ́ gbogbo. ẹ̀ẹ́dín oníyọ̀rọ̀ hmm. àyàmọ̀ kóra dé wọn tí àwa ni rádé ń fẹnu ṣàkàṣàkà sí. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ fi rádé ńlẹ̀ o ibi tó fẹ́ mọ ló ti mọ o ògúrùtù rẹ ṣetán tí ó bọ́ sómi ni gbógúrùtù bá sì bọ́nu omi báyìí ara rọ̀ ń <laughs> tá ṣe fún un a ti mọ̀ ara ní ta. <laughs> Adéwálé kọ́nù òkú àbálá yìí <laughs> ó bẹ́kùn tèmi náà ń bùbà. Adéfálà Adéfálà gbà wá gbà wá Adéfálà ohun tó bá fi mú arúgbó oníṣọ̀gò tó tàn fìtílà lọ́sàn-án gan ajẹ́pàwọn àgbààgbà ń bínú ni Adéfálà. Eh? lórí ọ̀rọ̀ adéwálé tó ń sunkún tọ̀ntọ̀ntọ̀ káàkiri ìlú yìí ni etí gbogbo aráàlú ti fẹ́ di adéfálà má wù wá ràn gbà wá. ọ̀tún gbúrúgbú làyíká gbọ́rọ̀gbọ́rọ̀ ládọ̀balẹ̀ àṣírí gbogbo ọ̀rọ̀ yìí ń bẹ lọ́wọ́ ọba àjàká. ọba àjàká. bẹ́ẹ̀ ni. ìgbà tó wá kọ̀ tí ò tú gbogbo àṣírí síta fún wa nǹkan kí làwọn àṣírí sí báyìí. kò burú ìyẹn nǹkan ṣe sí onílù sànífẹ́ kí lu òun tù. bẹ́ẹ̀ ni o. kí n gbìyànjú agbára. ìyẹn falajọ o ṣàánú olóyè o yóò mọ tù yóò mọ bá o gbogbo ètò bá dè yóò mọ dè ètò bá tú yóò mọ tú ni o má wò olóyè ràn o elédùn ọ̀fun ọ̀sẹ̀ o ọmọ nílọ síwájú ní gbogbo iṣẹ́ tó ń ṣe yìí o o ṣe adúpẹ́ lọ́wọ́ rẹ̀ ìlú ń dúpẹ́ o ìlú ń dúpẹ́ o. ó yá ọkọ̀ ọmọ lórí ìtọ̀sọ́rùn abúkùkù wọ̀yá ìjà òkùnkùn bírímù bírímù ọ̀rẹ́ ayé ẹ̀yin ìyá o mo sáde yín lónìí o ẹ jẹ́ mi ní ọ̀tẹ̀ mi ẹ̀yin ìyá o. <laughs> adifala ìṣẹ̀lẹ̀ ń ṣẹ̀yọ ayé ń ṣàpérò ta ni ò mọ̀ pé tólókùn bá ṣẹ̀yọ kò sẹ́ni tí ò lè gbé. ẹ ṣeun mo dúpẹ́ ẹ̀yin ìyá mi afúyẹ́ gẹ́gẹ́ nìyẹn òsì tìbírín oníbòsí òru ó kúkú yé mi àmọ́ mo náà gbìyànjú ẹ̀ wò bóyá àlù lè rojú bóyá ó lè ráyè bóyá ó lè tùbàkútù sẹ. <laughs> mo bá fẹ́ kó rojú ó lọ bá olú ó ní kó ṣàlàyé gbogbo tí bẹ nídìí ọ̀rọ̀ yìí kó ṣàlàyé rẹ̀ fún ọ bó bá lè ṣàlàyé rẹ̀ fún ọ ló bá tán àmọ́ tó bá kọ̀ jálẹ̀ tí ò bá lè ṣàlàyé hmm, kó wá sọ fún pàwálẹ̀ yìí ṣetán láti gbọmọ kan ṣoṣo tí ń bẹ lọ́wọ́ rẹ̀. bẹ́ẹ̀ni mm. ẹ ṣeun mo dúpẹ́ wọ́n ti mọ̀ pé bí n bá rí ọkàn mi ò balẹ̀ àkàndá olú láàfin láàfin ọba. bẹ́ẹ̀ni. ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun ẹ̀yin ìyá mi ẹ̀yin lakọ ajá abojú mẹ́jọ abo ajá abojú mẹ́jọ ẹ̀yin náà sì lakọ ajá abojú mẹ́rìndínlógún ẹ ṣeun ìyá mi yóò mọ ju yín sí. àṣẹ mo dúpẹ́ o ẹ ṣé wọn èyí yá ẹ ṣé o ìmọ̀ rí yín bá èmi ní mọ̀ wá ẹ̀yìn ní mọ̀ wá. àwọn àpapọ̀ ẹlẹ́yẹ ló rán mi sí o wọ́n ní wí fún ọ pé ọ̀gẹ̀dẹ̀ rẹ̀ ò fọwọ́ ara rẹ̀ nọra rẹ̀ bọ́ọ̀bà sàn tó wà ní ọ̀rọ̀ kódà wọ́n ní sọ fún ọ pé iná rẹ̀ kù kò ní rí òun fi bojú bẹ́ẹ̀ ni wọ́n náà fi kọ́ ọ sọ àṣírí tó gbẹ nídìí ọ̀rọ̀ ìgangan wọ́n tún ní sọ fún ọ wọ́n láwọn gbòǹgbò náà kan ṣoṣo tó gbẹ́ni rẹ̀ lé àwọn mú kó lókè èèpẹ̀ àfikọ́ ah. jẹ́wọ́ àfikọ́ sọ tí ń bẹ́nu rẹ̀ àfikọ́ sọ àṣírí tí ń bẹ́ nídìí ọ̀rọ̀ ìgbọ̀ngàn kálẹ̀ rójú rẹ̀. <sighs> ayé tó tó ayé fún un ọ̀nà mọ́nà yìí. bẹ́ẹ̀ni. ayé ẹ̀dá ọkùnrin mọ́nà mi ṣe ni ẹ fàyè gbà mí. àtifálà hmm? ọ̀rọ̀ yìí wò ó wò jù. ẹ ṣáà wò. Eu não sei se eu Ah! Obi! Olórí, olórí, n tó fẹ́ ṣe rè tó fi yọ kẹ́lẹ́kẹ́lẹ́ kúrò láàfin. Obi, Obi, nǹkan ṣe mí. Nǹkan wọ̀ ṣe mí o, nǹkan ṣe mí. Ìwọ Mọ́rádé o, ìwọ Sákàndá Olú. Ah! má ṣe o ó má ṣe o bọ́mi èèyàn bá ṣe mọ̀ alẹ́ mọ̀ ṣe o. Mùràdéwu a má ṣe o ó yẹ yàrá rẹ ó wá yẹ yàrá rẹ nìkan ó dọ̀tí orí ìtẹ́ mi yìí kábíyèsí kábíyèsí mò ń bẹ̀ ni wọlá ọjọ́ kan tí mo ti fi dùn yín nínú ẹ wọ nǹkan ṣoṣo ẹ wọ nǹkan ṣoṣo tí mo ṣe tó jẹ́ má lè gbàgbé kábíyèsí ẹ má bínú sí mi àìlárẹ̀ mọ́ ni àìlárẹ̀mọ́ ló sùn mí sí kábíyèsí. àìlárẹ̀mú mọ́rádé. kábíyèsí. o fẹ́ gbé ọmọ àlè wá fún mi láàfin. oyún tó o bá ní fákàndá olú o fẹ́ wá fi bímọ fún mi láàfin. o tún bọ̀rọ̀ jẹ o tún fọ́ ọ. kábíyèsí kábíyèsí kábíyèsí mo ti ṣe tán mo ti ṣe tó dẹ̀ ti bú lọ kábíyèsí ẹ àṣírí bò mí ẹ pa mí sílé ẹ má pa mí síta ṣé wọ́n ti pé ẹ ṣèlérí fún mi pé bá dórí tẹ bá bá yín kò sẹ́ṣẹ̀ tí mo lè ṣe yìí tẹ́ ò ní dáríjì mi kábíyèsí. obìnrin lòun sì kó kùn sí mi lọ́wọ́ kó kùn sí mi lẹ́sẹ̀ débi tí n ò ní etí tó ah, ní mo sì lérí múradé mo fi ọ̀rọ̀ dé báyìí akọ̀dá olú tí yóò lè bò wá láṣìírí báyìí. kábíyèsí akọ̀dá olú á bò wá láṣìírí ọ̀dọ̀ ọlọ́mọ wà láṣìírí kábíyèsí ọ̀dọ̀ ọlọ́mọ wà láṣìírí. obìnrin lọ bọ́bà obìnrin ló dúró òpó wa pátápátá kó orogodo mi lóbìnrin mo sá olóbìnrin mo bẹ̀rù ayé ẹ bá ń kóbìnrin o obìnrin tí wọ́n ń lóbìnrin lóbìnrin jẹ́ èmi báyọ̀ ó sáré mọ́mọ́ mú mi ṣé o rí ohun tí ọba àdìmúlà ṣe báyìí abomi ewúro sẹ́nu à ń kóró ojú ká ní òmópó mi ọ̀sà ò ṣeé gbé mì tí ayọ̀ ọba tuntun bá fi lè bímọ ọkùnrin láàfin ṣọba ò ní pòun dà. ẹ wo wo alárìnjó wa ni ó mọ ẹsẹ̀ ẹjọ́ ẹ̀ ń kólékólé àwa aláàní wọ̀rọ̀ yìí ràn a gbúdọ̀ wá nǹkan tá a ṣe. ìdí nìyí tí mi ké sí ọ kábà lè mọnú odó tá ò da òun lásì hmm, kábà lè mọ ìgbésẹ̀ tá ó gbé lórí ọ̀rọ̀ yìí tí tèmi ò fi ní gbé láàfin. o tí wàá ní gbé láàfin ah. tọrọ ọrùn ni kì í ṣe nǹkan tó le wò ó àpasára lápá bẹ́ẹ̀ a mọ̀ pa díẹ̀díẹ̀ eh, ebi ti wà ní oyún. àpasára yọ ọmọ kú díẹ̀ díẹ̀ ni ọmọ pé bóbìnrin bá ti wà nínú oyún ó ní bí àgbo àti nǹkan nǹkan tí ọmọ lò inú àgbo inú ẹ̀ lápàdé iṣẹ́ sí. <laughs> akọ̀dá olú. ọkọ̀ mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ní ìgbésẹ̀ táwọn gbé náà sí. ṣé wàá rí gbogbo nǹkan tá a lò gbogbo lóbólóbó ojú ọ lọ tá a fi inú àgbo dá gbogbo yìí dá lọ wọn ah, ò bá ti ní mi wọn kọ fún òkè ọhún. ọkọ yà á fún mi yà á balẹ̀ lásán. ilé ayé ṣe gbàgbé àti sùn ni àfẹ̀mí àfẹ̀mí nílé ayé o ṣe gbàgbé àti sùn ni ẹ yé ṣèkà torí ẹ̀san bírọ̀ bá jẹ́ lọ lógún ọdún ọjọ́ kan òtítọ́ àbá. Yawa. Yawa. Yawa. Yawa. ìyá wa. ìyá wa ẹ dá sí mi pọ̀ gbogbo ohun tí a bá fẹ́ ní ṣe á kẹsàn-án rẹ̀ òun ló mú mi wá kì í nílò páńsá ìlò pánsá gbogbo kan tẹ́ ẹ̀ sọ yìí kò yé mi. ẹni tí ò bá nífura wọn kì í pẹ́ lórílẹ̀ gbogbo ìgbàkigbà tí wọ́n bá ti gbé àgbo wá fún yín ìyá wa ẹ máa pè mí sí àkíyèsí ní tí fún yín ní ẹ̀rọ rẹ̀. àgbo ẹ̀rọ àmọ́ ìyá wa gbogbo kan tẹ́ ẹ̀ sọ látàárọ̀ kò yé mi. olórí ẹ ṣe bí mo ṣe ní ẹ ṣe. mo mi mo ṣe o. gbà ìyá wa ẹ̀rù ń bà mí. ẹ̀rù kú ló ń bà òun. Ah. sá bí olóògùn ṣe ní òòsà tó o bá sá dáadáa ikú ni ah. o sì mọ̀ pé kò sẹ́ni tó gbọ́ ọ gbọ́ ẹ̀rù lásán lásán ni ọ́ kó o ṣe bí o ṣe ní o ṣe o kí ló dé tá rẹ̀ ń gbọ̀n fọkàn ara ẹ̀ mo wà lẹ́yìn ẹbí ike kó o rí dájú kó o fún wọn láàárọ̀ kó o sì fún wọn lálẹ́ ṣó o ti gbọ́. ó dára ó dára. kó ṣiṣẹ́ fún yín ká gbóhùn yà ká gbóhùn ọmọ ṣẹgbọ́ gbogbogbogbogbò. kí leléyìí. agbo ni agbo ni kó lè ṣiṣẹ́ fún yín. gbogbo ilé tó ti ń gbé wa tẹ́lẹ̀ ń kọ́ ó ti sún mí mi mú mọ́. ìyàwó má sọ bẹ́ẹ̀ kó lè ṣiṣẹ́ fún yín ká gbóhùn ìyá ká gbóhùn ọmọ ni ẹ sì ṣàánú mi ẹ mú kí ni ìyún ó yá yá yá yá ẹ fi sẹ́nu ọmú díẹ̀ ìyá wa ẹ pẹ̀lẹ́ ẹ rọra ẹ rọra ẹ má wojú ẹ yá wa ẹ sùúrù ẹ pẹ̀lẹ́ sùúrù ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ rẹ Ah, ìyàwó ẹ má ṣe bẹ́ẹ̀ ah, ìyàwó ẹ ẹgbẹ̀lẹ́ ah. ẹgbẹ̀lẹ́ ẹ wò ó kódà wọn ní kẹ́ máa mú láàárọ̀ àti alẹ́ ọ̀yà ọ̀yà ọ̀yà ẹ̀mí díẹ̀ ẹ̀yìn ẹgbẹ̀lẹ́ ẹgbẹ̀lẹ́ ẹgbẹ̀lẹ́ ẹgbẹ̀lẹ́ ẹgbẹ̀lẹ́ ìyàwó ẹ pẹ̀lẹ́. kí ni léyìí. àgbo ni ẹmú léyìí tí wọ́n ti fún yín àgbo ẹ̀rọ ni. àgbo ṣé gbogbo yín ṣe ní fọ́gbó yí mi lọ́rùn báyìí. tìyín náà là ń ṣe ìyá wa tìyín mò ń ṣe ká lè gbóhùn ìyá ká lè gbóhùn ọmọ mi. dákun ẹgbà mo sì nífẹ̀ẹ́ yín olórí. tìyín náà là ń ṣe bí pẹpẹ yẹn bá jòkúta omi ní èṣù ẹ sọ láyọ̀ wẹ́rẹ́ là <laughs> á gbọ́ ewé tí ń bọ́ lára igi tí kì í nigi lára bẹ́ẹ̀ lè ṣà òkè ó sì bẹ́ẹ̀ bá ṣe ń forúkọ ọ̀tún kúnlẹ̀ ẹ mọ̀ fi tòsì dìde ẹnìkan ìgbẹ́ẹ̀bí ewúrẹ́ ẹnìkan ìgbẹ́ẹ̀bí àgùntàn fúnra yín lẹ́ẹ̀bí ẹ sọ̀ láyọ̀ bẹ́ẹ̀ lè ṣà òkè ó sì ṣe ẹ pẹ̀lẹ́ ṣe ò yá wa wẹrẹ la gbọ́. ó ṣe òkè yóò bá mi sọ ilé sóore ẹ ṣe yá wa ẹ ṣe wọ. fọkànbalẹ̀ múra lọ fọkàn ẹ balẹ̀ wò ó àrùn lèèyàn rí wò kò sẹ́ni tó rògùn òkú ṣe àgbo tó ń fọmọ àgbo tí ò fi kú ni oyún tí ń bẹnu ẹ̀ ní ọba kú ìyàlẹ́nu ló ń jẹ́ fún mi gan pé ṣe ní rẹ̀ díẹ̀díẹ̀ torí ó yẹ kó ti kú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìdánilójú tí mò ń fún ọ ni wípé ìwọ máa ń fún un torí yóò padà kú o àgbo ni ó ràn lọ sọ́run ọmọ inú ní ṣekú pọ́ká tèrè ní ṣekú pèrè kò sí bí ó ṣe rù là ìwọ ṣàmọ̀ fún lágbọ̀n mu. kò ń ṣe páyà mi ń jà hmm. mo kúrò nínú bọ́kùnrin ìbá sínlé obìnrin bí ọkùnrin ni mí. bẹ́ẹ̀ ti rí. kódà tí àgbo yẹn ò bá ṣekú pa hmm. èmi fún ara mi mo bí n ṣe lè wọlé sí lára hmm. ó ṣáà ti bóyún kú mi. dàkíkà bẹ́ẹ̀ ti mo rádé o obìnrin bí ọkùnrin ẹkùn wo ọmọ ọlọ́mọ ò lè wá gbàṣẹ ọmọ mi ṣe ẹnikẹ́ni ò lè jẹ́ṣẹ́ mi láyé. èèwọ̀ òrìṣà láyé. ọwọ́ tó bá ṣẹ́gun sí òun náà ni ó jẹ ọwọ́ wa ni ó jẹ ṣe wa. báwo. olùrè ẹ pẹ̀lú olùrè rọra. <laughs> Really? Ìyá bẹ̀rẹ̀. Ẹyin olórí mo jẹ́. Ẹ gbà mí. Ah, mi ò lè dá ọmọ yín bí. Ẹ má jẹ ikú. Ẹ má jẹ ẹ má jẹ ikú bá. Lágbára elédò ẹ̀ ló ní. Àmọ́ olórí pẹ̀lú nínú kẹ́yìn fẹ̀mí yín lélẹ̀ kẹ́ fi ra ọmọ àbí ká fi tọmọ ká fi ra tí olórí ẹrẹ tí mo rí nù o. ẹ pẹ̀lẹ́ ẹ mọ̀ sunkún ẹ mọ̀ sunkún lórí ẹ. bí ló bá kú a fi rúbọ jí. ìyá jẹ́ fèmí fi rọ́mọ mi padà láti gbà wípé bẹ́ẹ̀ tó ń ṣe kọ́nù. sáré lọ ságbàlá lọ gbómi wá lọ gbómi wá dáhùn dáhùn dáhùn dáhùn yára yára yára yára. Yabe. Wẹ́lẹ̀ làágùn. Yabe. Bí? Làágùn olórí fọkànbalẹ̀ ọ̀hún ẹ ní sùúrù wọn lálẹ́ ò tiẹ̀ ń jẹ́ kójú ó tì mí. bébí tí ń bọ́ lára gi tí kì í nigi lára olórí wa tó mi ò bímọ láyọ̀ o. mo báwọn òṣàlù yìí ò ní dójú tì mí ìgbé láyọ̀ èmi náà mọ̀ ìgbé láyọ̀ ọ̀hún nǹkan ìgbẹ̀bí ewúrẹ́ nǹkan ìgbẹ̀bí àgùntàn yóò bí tiẹ̀. a kò ní kábíyèsí akóríire hmm? akóríire. olórí ẹwà tó mi bímọ. akọ ń bábo. akọ ló gbìdọ̀ ń bí. pé wọ́n bá rọ̀lẹ́ láyé mi ah, mo bá rọ̀lẹ́ ah, ah, ẹ̀yà alálẹ̀ mo fi rúyọ̀ yìí o ẹ̀yà alálẹ̀ mo fi ẹ́ eh, mo bá rọ̀lẹ́ mo bá rọ̀lẹ́ ẹ̀yà alálẹ̀ mo mọ̀ dúpẹ́ pé wọ́n bá rọ̀lẹ́ láyé mi mo mọ̀ dúpẹ́. Ah! ẹwà tó mi mẹ́sẹ̀ nílẹ̀ yìí ẹwà tó mi ah, ah, ẹwà tó mi mẹ́sẹ̀ bẹ́ẹ̀ yìí mẹ́sẹ̀ bẹ́ẹ̀ yìí ẹwà tó mi mẹ́sẹ̀ bẹ́ẹ̀ yìí. Ah, àjàká òkò ìkárẹ̀ láyọ̀ ọmọọba. Hmm ọ̀rọ̀ tí ń bẹ ń lẹ̀ yìí ó dàbí ojú egbò ni èèyàn kan ò ní wo ojú egbò fúnra ẹ̀ kó tún máa sunkún èrò dé ní ọ̀rọ̀ àmọ́ èmi ti rò ó dáadáa kó tó di pé mo ṣèpinnu mi gbogbo ìlú ló mọ̀ gẹ́gẹ́ bí àkọ́bí ọba àmọ́ a lè pé yóò pẹ́ kó yá a lè sọ pé yóò yá kó pẹ́ gbogbo ìgbàkigbà táwọn bàbá mi bá sọ pé ó yá àmọ́ àbúrò rẹ lórí àpẹẹrẹ yìí tọ́ sí. kábíyèsí jàká òkú àbúrò mi ò tẹ́ ìtọ́sí àwọn alálẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ èèyàn sì ń kéré ní ti nǹkan ẹrù ẹ̀ bó tiẹ̀ jẹ́wọ́ náà wá jó wọn tí mo fẹ́ràn tó pọ̀ ìjàká ọkọ̀ orí tí ó dá dé inú agogo ọdẹ ló ti wà. orè tí ó lè ti gba ẹ̀lẹ̀kẹ̀ inú agogo idẹ ló ti ń wà àyànmọ́rò bóògùn bá a ṣe wáyé páàrí bẹ́ẹ̀ náà là á rí. kábíyèsí hmm? àwọn aráàlú fẹ́ jẹ́ kí orí dìrò hmm. kó ní sálúbàtà ó máa fẹsẹ̀ rìn. Moya Showa to moya Kisa. Ah, àjàká òkú gẹ́gẹ́ bó ṣe mọ̀ pé èmi náà fẹ́ràn rẹ̀ dáadáa bí n ti ṣe nǹkan mi kò lè ṣe padà láéláé ṣùgbọ́n mo sọ pé gẹ́gẹ́ bí ọmọ tí mo fẹ́ràn wọ́n ló kọ́kọ́ gun orí àpèrè yìí fún òṣùpá mẹ́ta tó bá wá dẹ̀yìn òṣùpá mẹ́ta ó kúrò ń bẹ̀ fún àbúrò rẹ̀ ṣùgbọ́n tó bá kọ̀ láti kú ikú ò ní ké bí eku ẹyẹ ò ní ké bí ẹyẹ bẹ́ẹ̀ lọ́mọ ènìyàn sì ní fọ́ bí ọmọ ènìyàn ṣùgbọ́n bó o bá kú ò onírèsé nìkan ló mọ ètò ẹ̀yọ́nú tí ó ṣe tìlú ó fi rójú tìlú ó tòrò torí onírèsí nìkan làṣírí ètò ẹ̀yọ́nú yìí tó wà lọ́wọ́ rẹ̀. kábíyèsí. jàkà ọkọ. tí n bá gbọ́ yín dáadáa ẹ fẹ́ jẹ́ kí n jọba fún òṣùpá mẹ́ta. Hmm. kí n wá kúrò lórí ìtẹ́ kí n yọ̀ǹda rẹ̀ fáfúrú mi kó máa jọba kí onírèsè wá gbé ètò tí ìró fi tùbà tí ìró fi tùṣẹ. ìkọ́ ẹ̀ láyé. kí mi wá dọ́gba àná. Mm kábíyèsí. ìjàká òkò. kábíyèsí. ìjàká òkò. ohun tí mo gbọ́ ni wípé bí ọba kan ò bá kú ọba mi ò kì í jẹ. ìjàká òkò. kábíyèsí. ọ̀rọ̀ ṣì wà lẹ́yìn ọ̀rọ̀ mo fẹ́ kó o mọ̀ pé ipò ẹnu ọ̀nà lásán ló yìí tó fẹ́ jẹ yìí èèyàn kan èsì ṣọ̀rẹ́ èrò kó kò pẹ́ bóyá onílé àrèlé o. kábíyèsí ọ̀rọ̀ yìí ó sún sí ni. kábíyèsí kábíyèsí ẹgbẹ́ kábíyèsí ẹgbẹ́ ìránṣọ kábíyèsí. ọ̀tá kábíyèsí kábíyèsí kábíyèsí ẹ ẹ kábíyèsí ẹ ẹ ẹ ẹ dẹ́kun ẹgbà mí o ẹ dẹ́kun o kábíyèsí ò ní mọ́ o. ọ̀rọ̀ tí kábíyèsí bọ̀ sọ pátápátá gbogbo ẹ̀ ni mo gbọ́ o gbogbo ọ̀rọ̀ odó ti dé o. kò gbọ́dọ̀ ríta mọ́ bó ṣe rí mo ti sọ fún un. àmọ́ kábíyèsí kábíyèsí o ìbò. àmọ́ kankan ò sí ah, àmọ́ kankan ò sí bẹ́ẹ̀ mọ́ sẹ́nu ẹ̀ báyìí ni ah, wá ṣe òòṣà kéékèèké ṣe apara ni ó ṣe ìwọ ah, má dẹrú rẹ wo àfi tó o bá mọ̀ pé ó ṣe tán tó fi wọ ọba tó fi pìtàn. jẹ̀bi ọlẹ́rìí nǹkan o ti gbọ́ bi tí ọba mi ti bọ́ sórí ìtẹ́ láìsí pé yìí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wájà rẹ̀. ó ya èmi náà lẹ́nu àmọ́ sọ́yọ́dún ọ̀pọ̀ mi ò ní kò ní para rẹ̀ dànù báyìí ṣé ìlú túbà yóò sì túṣẹ. kò ṣe ní túbà kò ṣe ní túṣẹ mọ̀nà káyì ọkàn rẹ̀ balẹ̀ o mo ṣe tán wọn fẹsẹ̀ yíyẹ rẹ̀ kódà wọn fi gbogbo ara yìí lórí ọ̀rọ̀ tẹ̀mẹ́lẹ̀ ah ètùtù láṣẹ àgbẹ̀bọ ni tó bá gbà ńlá fún ìlú sì túbà yóò sì túṣẹ̀ òun ti bá gbà mí fún bẹ́ẹ̀ wí ti sì jẹ́ kápá yẹn ti ń jà fi báwọn èèyàn ti pé kábíyèsí ti wájà. ọba ti wájà ah! ọba wájà o. Ah! ẹ bá mi kéde ẹ bá mi kéde ẹ bá mi kéde ẹ bá mi kéde o. àfẹ̀rẹ̀bòjò kú ẹnu sàǹsọ̀fọ̀. Ah! Mùradé ọ̀rọ̀ yìí ó tún yàtọ̀ sí bá a ṣe fi sí lánàá torí hmm, a lè rò pé àjàká ò tó iná ogun yá. kẹ́bì tí ogun lọ wó pa kò sì sí bàbá kankan tí ọ̀làjú rẹ̀ lẹ̀ báyìí tí ó jẹ́ kọ́ ọmọ òun bógun lọ. mo máa rò wípé kájàká fi orí ìtẹ́ lẹ̀. ibi tí wọ́n pátá ni. bàbá ńlá kú bàbá ẹni tí ó ṣe ọba àjàká lórí ìtẹ́ ìtíìsì kí gbogbo wọn pa gbogbo agbára wọn pọ̀ kó di ọ̀kan ṣoṣo wọn ò tó àjàká mú. àdéhùn bẹ́ẹ̀ ni. àdéhùn ebo mọ̀ pé wọn ò ní ju oògùn náà kan ṣoṣo lọ ọ̀kan ṣoṣo àjànàkú tèmi nu tí mi gbó kìkìkìkì ìmọ́lẹ̀ mi nu kò gbọ́dọ̀ wọ̀ ọ̀kun ọ̀rọ̀ àwọn àgbà là ń sọ yìí rádé wọn. gbogbo ara rẹ balẹ̀ àjẹgbélégún jẹbọ àjàká ti jọba ìlú ìwáṣẹ̀ lájẹgbé náà. mọ́rádé roore o roore o bí wọ́n bá ní ẹyẹ ní òòyàn ní lójú jẹ hmm. béèyàn bá rí tìǹtìǹ eré tètè lẹ́sẹ̀ ni ni o. kọ́ra ẹ balẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀. Hmm. túlò. Ah! akọ́dọ́lù ọdún tó tó ìwò àyèsè èyí pọ̀. ọ̀dìfàlà ṣe ọ̀pá mi ní dàkún mọ́ pa ah! wọ́n ibi ọ̀rọ̀ yìí dé sẹ́gbòtọ̀ àfi kọ́ ọmọ yín àjàkà ó kó lórí àpèrè o kí ìlú lè rojú kó lè ráyè kó lè tùgbà kó lè tùṣẹ́ àìjẹ́ bẹ́ẹ̀ ohun burúkú ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí jálò ohun burúkú ni o ohun burúkú ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí jálò ohun burúkú ni o ìlú ò ní sinmi o. ìbá màá má ṣe mo ṣe tán ọ̀dà kan adé àfikún tèlé tó lóun ó fò ló gbòjó yìí ó fológbòjoyè tán ló bá fi ka àbámọ̀ bọ́nú ń pé mo ṣe tán dáa ah! pọn. má bàa ọba lọ́la. ọba lọ́la o adéwálé ọmọba kúkúrú kú èmi tẹ̀la ní o. Ah, ọba lọ́la ẹ èmi tẹ̀la ní ṣàlàfíà ni mo ní sáré wá gbé oúnjẹ ìfún ọ ní kọ́ lè mú ronú. tẹ̀lá lẹ́wọ̀n sẹ́wọ̀n mi. àmọ́ dúpẹ́. ẹ kó àdó tì mí gbogbo ìgbà. kò tọ́pẹ́. àmọ́ mo mọ̀ pé lọ́jọ́ kan ọ̀nà ó dórí àpáta yóò pin. nígbà náà lẹ́wàá jèrè gbogbo oore tẹ́ ẹ ti ṣe fún mi pátá ọba lọ́la ó sì mọ́ dúpẹ́ lọ́wọ́ mi ojúṣe mi mò ń ṣe hmm. ah, ah, èmi àtọ̀hún níwà mo sì wọnú ìlú yín wá ẹsì tẹ́wọ́ ẹsì gbà mí bí n bá nú nǹkan oníkápá mi láti ṣe kí ìlú lè tùbà kó lè tù ṣe mímú ò ní ṣe fún kódà tó bá tún jù báyìí lọ ń tún ṣe fún mi ọ̀hún fèyí ronú náà bó bá tún di lọ́jọ́ rọ̀ ń túbọ̀ gbé mi wá ṣèṣe ọkọpẹ onílù àwọn àbúrò àṣẹ àṣẹ jẹbi mímọ ọdà nítorí ọlọjọrọ ọdà ọdà bọ. yẹ yẹ Hey, orí mi o orí mi orí mi ah èmi ah ah èmi ìdágìrì ni. omi ọ̀dàdì sọ̀rọ̀ lójú omi ọ̀dàdì sọ̀rọ̀ sí lójú o káàdì wúwo dáná rẹ̀. ìbọ. ìdágìrì ọ̀rẹ́ olúwa mi kí ló dé mi mo ṣe tẹ ẹni ọ̀dà bọ̀bọ̀ mi. ìwọ ọ̀dàlẹ̀bọ̀lẹ̀kùn yìí bí rí bá ń sẹ́ òdùọ̀ gbọ́dọ̀ lọ hmm, èmi ń bọ́ ọ sọ̀rọ̀ ó wà lórí ìdúró. ṣé mo ti rẹ̀ bá dáa fún ọ. kò ní yíyó kò ní yí àwọn tó ní yó. awúṣà fọgbọ́n. ṣé wọn mọ̀ pé dalẹ̀ balẹ̀ kú ni ẹni bá dalẹ̀ irú wọn balẹ̀ lọ ni ìwọ dalẹ̀ ó sì fẹ́ máa wà lọ́gbẹ́ èèpẹ̀ irú ọlọ́pàá wá wọ̀ bí o ìdájọ́ rẹ ọwọ́ ọba àjàkálọ́wà ah. bẹ́ẹ̀ ni ẹ yóò bàtà sí yóò ẹ gbé ẹ bá sẹ́fọ́ náà mọ̀nà ẹ lù lálùbọ̀rí bẹ́ẹ̀ ni orí mi. ẹ ní ìdákìrì ní. orí mi o. Eléegun máa lọ sọ́dà gbọ́mọ ariwo olúwa mi dé o. Ẹ máa dúró ní o. Ẹ máa dúró kẹ́ ẹ máa kópa kẹ́ ẹ máa kó gbogbo. kábíyèsí aláṣẹ kejì òrìṣà òwúlẹ̀ kórí adé o òwúlẹ̀ kórí o. sẹ́gà kí ni o tó ń ṣe nínú igbó àgàn ó ṣiṣẹ́ ẹgbẹ́ náà gbẹ́nà ó kọ ẹ̀yìn bẹ́ẹ̀ ni o sì ń wọnú igbó àgàn kí ni tó ń ṣe nínú igbó. kábíyèsí ohun tó yẹni ló yẹni okùn ọrùn òye ọmọ adìyẹ. ẹ wo mo ti mọ̀ pé ó ti dójú ikú báyìí òun sì sọ tẹnu mi èmi ni mo jẹ́ kọ́mọba adéwálé ó mọ èròǹgbà ẹ̀yìn àti oyin adé lórí rẹ̀ adéwálé ò kú o ó farasin ni ó sì ń padà bọ̀ wá wọlé bí ìjì tí gbogbo ẹ̀yin oníṣẹ́ bí ó sì fara kásá. Ah. kò lè dáa fún un. àwíṣẹ kábíyèsí. ò ní ṣòye. àwíṣẹ kábíyèsí. bó bá ń kà ó ní kà pé bó bá ń pín kò ní kàn. òwe kò dàlẹ̀ lọ́wọ́ yìí ìwé ìjàtìjàtì ládùn bí mo ṣe nífẹ̀ẹ́ rẹ tó bí mo ṣe fìfẹ́ wọ̀n sí ẹ tó ó sì pinni nínú ọkàn rẹ pé síbẹ̀síbẹ̀ ìran ọ̀tá rẹ ló ti wá. Èmi àjàká ọkọ̀. Òrùlé bá sàkòsí, wọn ò ní ní sinmi. Agbolé bá sàkòsí, ìbànújẹ́ ọ̀nà ọ̀bá ń bẹ̀ ìlú tó bá sọ̀kò sí yóò dáwòrò. jàǹkárì wo ni mí mo máa ń kọ́ ni ní ara ní àárọ̀ mo bá dé ọ̀sán máa tún parẹ́ mọ́ fẹ́fẹ́ mo bá dé òru máa tún jíra mọ́ àwọn ọ̀tá mi láti dààmú wọn ò ní ṣoríire ìdágìrì olúwa mi fún mi ní ohun tí ń bẹ ní ọwọ́ rẹ mo fẹ́ ṣèdájọ́ ọwọ́ mi fún tẹ́ra dákun kí ni tó jọ àwọn ọ̀dàyọ̀ máa rẹ. kábíyèsí ẹnikẹ́ni tó bá ti dalẹ̀ bí èèyàn bá fẹ̀jẹ̀ olúwa rẹ̀ yìí lẹ̀ kábíyèsí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni dákun ìbọn mi dà kábíyèsí aláṣẹ kejì òrìṣà kábíyèsí. ikú bàbá yèyé ẹ̀yin lọ́mọ kú tí palẹ̀ tí ìyá rẹ̀ ọ̀gbọ́dọ̀ wí ẹ̀yin lọ́mọ àrùn tí ń ṣe ni tí ìyá rẹ̀ ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ kábíyèsí ọba nìyí ẹ̀ bá lórí ohun gbogbo ṣùgbọ́n oníṣẹ́ ikú làwà o. bẹ́ẹ̀ni àgọ́ oníṣẹ́ mi ju ká gbẹ̀mí yẹn lọ olúwa mi ẹ̀ ṣe yọ̀ọ̀dẹ́ mi rẹ̀ fún mi tẹ́ ẹ jẹ́ kí n gbà á kọ́ lọ rí bá bàbá mi. Ah! ìlẹ́kì. olúwa mi. mo ní kó yọ̀ǹda rẹ̀ fún mi. mo ní mo tó jàre àníbẹ̀. ọ̀rẹ́ mi máa fi owó ara mi ṣe ìdájọ́ ẹ̀. ọ̀dà kábíyèsí àṣẹ lọ́ba pa ọba kì í dábàá olúwa lọ. òun ni olúwa mi olúwa mi ò. tẹ̀ra tó o bá ta yín wá. Mimi. o, ní wáyà tí mi ò darí. Orí ẹ̀ burú. Orí ẹ̀ ah! ga. Agbolé tó bá sọ kò wọ̀, ìbànújẹ́ ìjọba ń bẹ̀, ìlú tó bá sọ kò sí, yóò rọ̀ wọ̀. Ẹ jẹ́ mi nílò jẹ́, mo tó yà mí kì, èmi àjàká ògo, èmi ni kùkùkù tó kojú ọjọ́ gbogbo ara ni mo fi ń jà bí ìjì anybody call me ààrẹ sọpa èmi ni omi tó ń yọ tí ò ní dúró ara yóò sì ní rí di rẹ mi ò dẹ̀ kí n dédé sọ́kù. bá àbàtì ẹ̀rọ ọ̀yàn lóye bí ṣé bíi tọ́ba àjàká ni ẹ mú ẹ kì í ṣẹ́ran bí òrẹ́ ni gbogbo wa la mọ̀ pé òfin ìlú wa yìí béèyàn bá pààyàn pípa la máa pa ṣàlẹ̀ bá jàká dọ́rọ̀ rẹ wo. ẹ wò ní tèmi ní tèmi o èmi ọba yín sì ń di kálọ̀rì yọ ọba àjàká lóye o ṣáà rí lápá ọ̀dọ̀ tèmi bọ́ba lókun okun ni bọ́ba sì lọ́ọ́ fà ọfà ni hmm. ẹdùn náà ṣé ẹ̀yin ríbi tẹ́wúrẹ́ ti wọlé lọ rè bá jànà kú rí. agbárí gbangba létí gbangba. jọ́bẹ̀ mo kú. lágbàlá mi ọ̀sẹ̀ a máa ṣe báwọn ọ̀yà bòde bòde. mo kú o. ẹ wo ẹ̀yin lóye àjàká níjà káàkiri. ọba àti kò fánlẹ̀ ìfáǹsẹ̀ o. Hey! ẹ ra mọ sọ̀rọ̀ rẹ <laughs> olódùmarè kò wáyọ ẹ ṣáàṣì jẹ́jẹ́ ṣe é mọ pé ní bá gbé ní sọlẹ̀ ó lè pa ni ẹja mọ ọ̀rọ̀ àwọn ẹmọ bẹ̀rù ó kú báyìí ní ìmọ̀ ọ̀rọ̀ àjàká ó kú lórí èyí ìlú èsì túbà yóò tù sí ẹsẹ sùúrù ẹsẹ sùúrù. i. ìgbájú olóyìí lè yí ojú mi ń mi o ọwọ́ rẹ̀ ò lé lẹ́ẹ̀kẹ́ mi ó ti fi kún lójú mi. ìgbàgbé tó yẹ kẹ́yìn gbà ìmúlẹ́bọ̀dẹ̀ rárá máa sọ̀rọ̀ rẹ̀. ó gba èmi o. orí igun ọ̀dà gẹ́gẹ́ akalọ́sùn ọ̀ èṣù o láàárọ̀yè ìwọ ni mo ké pe ìlú ìwàsẹ̀ òrojú ọ̀nà wa ò ráyè mo bẹ̀ ọ́ ni èṣù ṣebí wà lélẹ́dùnmarè fún lágbára tó pọ̀ jù o sì wá ràn wá lọ́wọ́ kó o bá wa ṣẹ́gun ọba àjàká kájà kan fìlú wálẹ̀ kílù lè rọ́jú kọ́nà wa lè ráyè wá ràn wá lọ́wọ́ kọ́ ọ wá bá wa mú ọba àjàká ká lè nísinmi nínú ìlú wa èṣù o. láàárọ̀ yìí èṣù o ṣeun mo dúpẹ́ pé mo pè ọ́ sì jẹ́ mi o ṣeun mo dúpẹ́. Adifala. Hmm, Adifala àjàká ògidè mi ètù ṣe lásìkò yìí oúnjẹ òun mọ̀ pẹ́ pẹ̀lú mi kájá náà tún yẹn adífálà ń kunlé wọ̀dé èmi èso ó ṣe ẹlẹ́rù bẹ̀rù èdè ó dì àwọn òbí bá kó abẹ́ adifala orí ọ̀nà. èsì ọmọ ṣe látọ̀pá mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kí ìlú wa lè rojú kọ́nà wa ráyè káwa pàápàá onísìnyí o ṣeun látọ̀pá mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ torí gbogbo ìgbà tí má pè ọ́ náà ń jẹ́ mi o ṣe o elédùn fún ọ ṣe o o ṣe o dákun mọ́ dojú tì mí o ìmọ̀ rí ọba o èmi ní mọ̀ wá ìwọ náà ní ìsìn mọ̀ ọba o ṣe mo dúpẹ́. <laughs> ká máa pààrọ̀ ìyẹn dé òun oúnjẹ ẹsẹ̀ oúnjẹ yìí dùn gidi gan. ẹ̀sìn gan kábíyèsí ah, mo fẹ́ dáná fódìdí ọkọ mi <laughs> kábíyèsí ẹ̀rí tí mo gúnyàn tó fẹ́lẹ́ bí etí mo wá sí ọ̀pọ̀lọpọ̀ ẹran ọ̀gbẹ́ ẹ wo bí epo ṣe dúró lórí ata. kò sí rẹ́ńdì. <laughs> máa fi ń wù mí gan ó rẹwà lójú mi ẹ ṣeun kábíyèsí ó dùn ún wò ó mọ bíi jíjí ó tún wàá mọ̀ náà dáa. ẹ mú mi ẹ mú mi. kò ní dààmú. àṣẹ. Mm-hmm. dákun ṣé kò sẹ́ni tó kọjá àyè ara rẹ̀ lọ́dọ̀ rẹ̀ láàfin. ìkọjá àyèké kábíyèsí látìgbà tèmi mọ̀ ti dolórí ọ̀wọ̀ tó ń fún mi nínú ìlú ìran bàbá mi kò tí ì rí ọ̀wọ̀ náà rẹ̀ tí mo bá lọ síwájú bí n bá lọ sẹ́yìn ẹ rọra o ẹ pẹ̀lẹ́ o olórí o èmi gan wá yan nínú owó mò yan nínú ọlá mò yan nínú ipò <laughs> bó ṣe jẹ́ kó wà nìyẹn hmm. bàbá rẹ̀ nítorí rẹ̀ fẹ́ burú táyé rẹ̀ fẹ́ dààmú tó fẹ́ jẹ́ kí àìrírò àìríṣẹ́ dé bóun kó kọjú sí ẹ kó rí ẹ fín. àwọn kò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ wọn ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀. mo náà fẹnu bá pín ìdí. Ah, ẹ mọ̀ jẹ́ lọ kábíyèsí oúnjẹ ọlá ni àjàká ọ fi tèmi èṣù ṣe àwọn tó fi tèmi èṣù ṣe wọ́n ti bẹ̀ mí lọ́wọ́ sí ọ ọ̀pọ̀ ìjẹran tù òun lọ jẹun èèwọ̀ rẹ nu ìlú ìlú rẹ ti fẹnu kodò ló sì pa ọ lọ́yìn. àdúgbò ẹ̀ o adúpẹ́ o èèmọ̀. wọ́n rò pé ó lè ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀. ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ ni. ó ti fojú hàn. Adéwálé ti wálé báyìí ọmọ ọba gidi ti wálé. a máa ń pè lórí o máa dáró nù. kéde kéde. kábíyèsí o. kábíyèsí o. oúnjẹ oúnjẹ. You done o man ọ ń pe dán ni o. Ah, ah. inú mi o ah, eh. kábíyèsí kábíyèsí o inú mi o kábíyèsí kábíyèsí o eh? kábíyèsí o. kí ló ṣe bàbá kí ló ṣe bàbá fi kọ́kọ́ ṣe wọ́n kí ló ṣe bàbá mọ̀kọ́ tó ṣe kábíyèsí inú mi ẹ̀fílẹ̀ ó ń ṣe wọ́n bí ìdán ni. kábíyèsí mo ní ẹ̀fílẹ̀. Eh? ó fẹ́ bilẹ̀ léèrè ni o. ìyá lóde. ẹ kábíyèsí mọ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́. ọtún ọsẹ. mo jẹ mo jẹ ayé kábíyèsí. òun jàbí jẹ. kí ni ń jẹ ayé jẹ kábíyèsí. wọ́n fẹ́ bilẹ̀ léèrè ni o. ẹ jẹ́ bá a súnmọ́ kábíyèsí. ẹ bá a súnmọ́ kábíyèsí. kábíyèsí wọ́n fẹ́ balẹ̀ dìgbò lóhùn ni o. a ní ẹ fi a fi ọmọ kó jẹ́wọ́ ọmọ kan kò jẹ́wọ́ ọmọ kan. ọ̀rọ̀ yìí ti dọ̀rọ̀ idẹ wẹ́rẹ́wẹ́rẹ́ tó wọlé tolú tó kú jó. jẹ́wọ́ ọmọ kan. ọ̀rọ̀ yìí ti dọ̀rọ̀ òjò gidigba tó wọlé tó òòsà tó òòsà yọ. ìjẹ́rìí rẹ̀ àti ọmọ akọni. ọ̀rọ̀ tó bá bí irin bẹ́ẹ̀ fà ó ní ká ṣe sùúrù. ọmọ gan. ọjà ni jẹ. tó bá dàárọ̀ la wọ́n ṣèdájọ́ rẹ̀. ẹ gbọ́dọ̀ náà ẹ bí la. ẹ ti bá a gbé kábíyèsí àmọ̀ sí ẹ̀kọ́. ìyálòdì lóko ẹ̀dù ẹ̀dù ẹ̀dù mo fẹ́ pèrè kíni kíni òun rú mi lójú o tó dára pé mò ń lálàá oorun oorun yìí lójú ẹ kábíyèsí bilẹ̀ léèrè ẹjọ́ bilẹ̀ léèrè wọn tó bá dọ̀la ìdájọ́ wà. ọ̀tún ó sì ní pé o fẹ́ràn kábíyèsí ó sì fi hàn. àbí lọ́nà wo. tí a máa ń dàbí káwá kú ni. Ah, nígbà wá ń gbé kábíyèsí lọ lóde tọ́ọ̀kì tí kí nígbà wá pàwọn fún ọkọ kábíyèsí ni. Ah. ṣé mo fọ́ ọkọ kábíyèsí ládàá bó fọ́ ọkọ̀ ń ta ọ̀tún. lúkọ̀ọ́sì sí i o sì yà lóde. kò fẹ́ràn kábíyèsí kú o. èmi la o. ó jẹ́wọ́ kó fẹ́ràn. ẹ̀yin kẹ́tọ́ là fọ́ ṣẹ̀. ìyá wa ẹ lálejò ìyá ọba àti Akàndá Olú. Eh, adífálà mo ń wò mí ràn ni ọmọ kan ṣoṣo tí mo gbójúlé ní àjàká dákun gbogbo ipá tó o bá lè sà bá mi sà mo fẹ́ kú má jẹ́ ká pọ̀ mọ́ mi. adífálà. ṣé orí ẹni tí ìgbẹ́ wa tó fi bú òòṣà náà ló ti kó wájú rẹ̀ tó fi ń gbolẹ̀ yìí ọlẹ́ ń bá mu ojú òògùn nípa ipa bìnrin wọ́n nìkan náà ló lè bá wa bá dé wálé sọ̀rọ̀ dàpọ̀ ṣàánú wa má jà àfojú sọ̀kọ. rere inú rẹ̀ tí ń kọ́ alárùbalẹ̀ aṣọ yín lọ́gbọ̀n ẹ wá àwọn ẹni tí ò bá yín fọ aṣọ yín tí ò fọ mọ́ ní rekete ń bọ̀. tẹ́lẹ̀ mọ̀ pé èèwọ̀ ni kéèyàn gun aya ọba ni ẹ tún wá ṣèyàn nìkan o ẹ tún wá pa ẹwà tó mi aya ọba tí kábíyèsí nífẹ̀ẹ́ sí ẹ tún dáwọ́ ọ̀ràn ní ṣíṣe o ẹ wọ́n mú mu àlè tẹ́ ẹ bí ẹ wá fi goróyè ẹ fi torí àpèrè tí èsè ti bàbá rẹ̀ ṣé ẹ rí pé méjèèjì jẹ̀bi ẹ wò ó ní tí kábíyèsí bá ti pé ká fàjà sàṣẹ láìsí bẹ́ẹ̀ ni tí o sì sí tẹ́yìn méjèèjì ó ṣèṣì kò sí tẹ̀sẹ̀. nǹkan bá pọmọ níjà pọmọ ọ̀gbẹ̀rì bẹ́ẹ̀ dákun jìbù rẹ awo olùgbẹ́bẹ̀ dákun. awo rẹ wo ní bẹ́bẹ̀. ẹ wo ẹ mọ kọjá ìyá ara yín o ẹ bọ́dé jọ mo ní ẹ bọ́dé. èbúrẹ́ kí ni kí n jẹ àbísẹ́ ìfòdì àdáwọ̀ yìí ẹ wo ẹ sọ ma fún wọn ní sáré dìde. ọ̀nà sáré dìde àmọ́ ẹni sáré gorí ìyàwó ń yàwó. Ah. ẹ sábọ́dé ah. ẹ kọ́ mi ti ṣe ń sàn. ọmọ ti pẹ́ ọmọ ti pẹ́. ọpẹ́ a ah. ṣe bàjẹ́. gbọ́ kó o ṣe bí ẹni tí ò gbọ́ rí kó o ṣe bí ẹni tí ò rí òun ló mú ọlọ́gbọ́n ayé pẹ́ láyé o gbogbo kùrùkẹrẹ ìyá ọba láàfin láti lè dọ́gbọ́n yọ àjàká kúrò nù túbú mọ́lẹ́ o bẹ́ẹ̀ ni nítorí tójú tìjẹ́ báyìí làpárò mi fi ń ríran wọn á fẹ́ kẹ́ ẹ tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ tọ̀sán tòru báyìí mo fẹ́ kẹ́ mọ́ fi sọ̀yà ọba lọ́wọ́ lẹ́sẹ̀ bó bá yẹ lè gbọ́wọ́kọ́wọ́ ẹ mọ ohun tó yẹ kẹ́ ẹ sí. Adéṣinṣin bá kọjá a ó hàn kódà báàlùjọ nù abẹ̀yìn gàgàrà bá yọjú ẹ̀mú wa ò mú. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni ó ṣe máa jẹ́. kábíyèsí olúwa mi kábíyèsí olúwa mi ọba tá a kápó lápò tá a kápò lápò tá a ká pata lórí apata kábíyèsí láti bí ijọ́ mẹ́ta tẹ̀ ti gorí àlééfà bàbá yìí lẹ́kú ti ń ké bí eku ẹyẹ ti ń ké bí ẹyẹ lọ́gbọ̀n èèyàn ti ń fọ̀hún bí ọmọ èèyàn pàápàá atẹ́gùn àlàáfíà wa fẹ́ sí ìlú <laughs> kábíyèsí olúwa mi o. <laughs> lukosi <laughs> hmm? ìlú fẹ́mi lóyè ni orúkọ a máa yẹ ni hmm. àpèjì a máa yẹ èèyàn àdéwálé àsìkò rẹ̀ ń tù wá lára kábíyèsí o. ẹ̀yin ìlú. kábíyèsí o. mo kí yín ẹ kú àfaradà ẹ kú fọmọnìyàn ṣe ẹ̀yin olóyè kábíyèsí o ẹ kú sẹ́ẹ̀lú wọ́n ní onílù onífẹ́ ó tú ìlú yìí òkú ní túmọ̀ gbogbo wa lọ. wọ́n ní bá a bá ní bínú ṣe bíni tó láà ṣe jà nǹkan ó bàjẹ́ hmm. kódà nǹkan ó bàjẹ́ kọjá àtúnṣe àmọ́ síbẹ̀síbẹ̀ à ń láti fọ̀lú ìmọ̀ hmm. òyìn adé. kábíyèsí. òyìn hmm. adé obìnrin mi àná ẹlẹ́yinjú ẹgẹ́ afẹ́wà sọlá ọmọ ah! sí o ẹni agbójú okùnlé ò jẹ́ ní àgbà. bẹ́ẹ̀ ni kábíyèsí. Hmm. oyinade ìwọ ló dá gbogbo orúgúdú tó ṣẹlẹ̀ nínú ìlú ilẹ̀ bẹ́ẹ̀ gbogbo làásìgbò tó bẹ́ẹ̀lẹ̀ nínú ìlú yóò sẹ́yìn rẹ̀ àmọ́ wọ́n pé ewúrẹ́ tó bá da fánù òun náà la fi kó ó ti á di dandan báyìí ká fi ẹ̀jẹ̀ rẹ fọ̀ mí mọ́ mo pa láṣẹ wípé kí gbogbo òdu ó ti kíní burúkú ìwọ ní ògbó ìwọ lọ. o tó o tó o tó o tó o tó. kábíyèsí ẹ bá mọ̀ jà fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ kábíyèsí àná ń kọ́. Ah! ọba àjàká ó fojú wa rí mọ́mọ́ egbò báwo láti sọ̀rọ̀ kábíyèsí àná sí. àjàká ó mọ̀ sí o. ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ bá a bá sọ̀rọ̀ débi irú ká fò. àmúgégéré òjé. a mọ̀ sàn ní ìgbà ò yá. ẹ̀yin olóyè mo fẹ́ kẹ́ ẹ sojú ẹ̀sìn kìíní burúkú ìdẹ̀ gbogbo dé kẹ́mọ́ torí èkó ti pa aláṣẹ dandan ó ti tẹ́ dandan. kò sí. ibi àwọn ìlàdé yìí. aláṣẹ yìí dáadáa ó ti tẹ́ ọ. o tó o tó o tó o tó o tó ẹ wo bí kò sí nǹkan tó ní bẹ̀rẹ̀ tí kì í lópin tí a bá ń torí pé káyé ó yẹ ni káwa máa múlẹ̀ ká máa tẹ̀ bàṣù bàṣù bàṣù bó pẹ́ títí ilẹ̀ ó gbóná mọ́ lẹ́sẹ̀ ńjọ́ kan ṣé ó gbóná mọ́ ẹlẹ́sẹ̀ àbí ó gbóná mọ́ ẹlẹ́sẹ̀. sórí rẹ bá yà àbòrí rà rẹ ẹni tó bá gbọ́n tó lẹ́nìkan ò gbọ́n ó gangan ní bá bá òun gan ọgbọ́n àgbọ́jú rẹ̀ ṣé nǹkan ló fẹ́ gbọ́n kó nù lù báyìí. ìlú ẹ dákun ẹ jèbúrẹ́. bó ti ń lọ àlọ́ lámilámi láàrin ẹnì kan ìrábọ̀ rẹ̀ ó di gbóréré láéláé pọ́ngbá. orí ìyá rẹ̀ ó sì ọ̀lọ́gbọ́n ìwọ̀ tó ń lọ yìí o. má wò mí o. tó yí kiri. má wò mí o ọwọ́ ọwọ́ ṣe ní bó ṣe wá ṣojú mẹ́nu mẹ́nu. ẹ má dà lóhùn bó ti máa bá kú nù o orí ìyá rẹ ó sì ọ lọ o. àṣé tòótọ́ ni pé ọgbọ́n àgbọ́jù a máa sinmi ní wí mo mú gbá mi mo fọ́ ọ mo mú kòkò mi mo fọ kòkò mi wá lọ́kàn lọ́rùn. Ṣàbí àmọ́ tó tọ́ sílẹ̀ ní báyìí. Ọmọ kan ṣoṣo tí mo ní. Mo fọwọ́ ara mi pàdánù mo lọ. Mo rán lọ sọ́rọ̀ rẹ̀ máa ṣàníyàn tó tọ́ sílẹ̀ sí gbá mo wá ṣetán ó dàpọ̀ ó dàpọ̀ ọmọ kan ṣoṣo ọmọ kan ṣoṣo ọmọ kan ṣoṣo ẹ gbà mí. Ah ta ni mo pè ránṣẹ́ ta ló tún bàbá mi àgbà mi ta ni mo fẹ́ pé ah, dùn wá. Ah. mo sáré ọlá títí pé kí n lè délé ọlá àṣé ilé ọlá ò síbì kankan àfẹntélédùmarè bá là. mo délùú ìwáṣẹ̀ aláṣẹ gbà mí tọwọ́ tẹsẹ̀. mo wá rójú tán mo fi wíwá ìrójú mo fi balẹ̀ ọlá jẹ́ bí wọn bá jogún nǹkan kan lọ́dọ̀ ìyá àgbà mo jogún ẹ̀yìn àgbà rẹ̀ ó sàn jújú àgbà lọ. ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dàṣẹ́gbẹ̀pẹ̀ mi ti ń gbé ní mi bíi kàlùkàlù ọlọ́gbọ́n mi nù. ます。 wọ́gi ọkàn yẹn lẹ́sẹ̀ mọ́lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹ̀yin wọ́n nìyẹn tẹ́ ẹ fẹ́ pọ̀ mọ́ mi àjà èmi mọ́ládé wọ́n wọ́n ṣàkẹ́ ìyá àjàká ọkọ̀ o. àwa ni ìyá wa ìyá àjàká o àjàká dà kábíyèsí ni ká máa gbẹ̀yìn àtàjàká bọ̀ láàfin nísinsìnyí. ká tó fi ìkara wọn hàn kòkò. ìyá yẹ̀ká o kábíyèsí sọ wípé bọ́jọ́ kú wà tọmọ rẹ wọ́n lè jẹ́ láyé ni kábíyèsí ni ká máa kó wọn bọ̀. ọjà ẹ̀wọ̀ ọjà ẹ̀wọ̀ ọlọ́jà. àjàkálà ẹ̀wọ̀ àjàkálà àjàkálà àjàkálà àjàkálà àjàkálà àjàkálà Ah. ikú kì í pẹ̀pà lójú ìwọ̀n àjàká ikú ọ̀hún bá kú. Má jẹ́ kí n kọ́kọ́ ṣọ́ mọ́ mi. tata igi tata igi tata mo fẹ́ jẹ́ kó tẹ́wọ́ gbà. èyàn ráàyè wá sẹ̀ àti orí adé. ìyá ìjàkà òkòkò.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

yín náà ṣebí kí ló ṣẹlẹ̀ ẹ wọ pa ah, kí ló dé tó ṣe àbí ẹlẹ́dẹ̀ kan. ìtì wọ́n ah. ìtì ọ̀sìn sálágà nìsín. ń gbẹ́rán ń gbẹ́rán ẹran wo ní gbà. ń tọ́ ṣe yóò dáa. ibi kìíní nì. Ah! ibi kìíní ẹran rè. ń tọ́ ṣe yóò dáa rẹ mú. ó dà gbẹ́jẹ́. fàjà fàpàtì. ìfàpàtì. ọba bíi alákùnjà yìí dákẹ́ wẹ̀yìn kẹwọ yìí kẹwọ bí bá ti ń pè yìí ikú ló máa pa ọgbọ yìí. àrẹ̀mú lọ bá ìyàwó láńlọ wọ́n mú nǹkan jẹ the guy for each other you get am sef right anybody can jẹun anybody. kí ni ìwọ náà tiẹ̀ lè máa fowó ẹ̀ ṣe tó máa máa fún ẹ lówó kí thirty first má ti yù ni o àti débí. ẹni tó bá ẹni tó bá ti lè gbọ̀n dídùn wọn fẹ́ lọ. sọ ah! wá rí àrẹ̀mú ló kọ mi ìní jígí lé o àmọ́ tí n bá gbó obìnrin mahamu mago mahamu tí mo é pa. ó ní láti fẹsẹ̀ létọ̀ o. a jẹ́ wípé àkúdà ìyá àbáyọ̀mí la rẹ̀. kí ló àbáyọ̀mí. ó pè é lábàáyọ̀mí. i'm not àbáyọ̀mí. yé. Yeah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 kí ló dé tó lè kọ́kọ́ tún bí ẹ̀ṣẹ̀ kó tó lọ tún tà ṣe. ó dàbí pé torí pé anytime tẹ bá ń bá mi sọ̀rọ̀ màá kàn máa sọ fún yín pé bóyá later later later òun ni kò jẹ́ kẹ́ mọ̀ ń pé ẹ̀ gẹ́ tààrà yín. ṣé ní. ìyẹn. gbàmí kí ló wá dédé irú aṣọ tọwọ́ yìí aṣọ àwọn tó bá ya wèrè tí a máa fi dé wọn mọ bẹ́ẹ̀dì lọsibítù lọ́wọ́ yìí. aṣọ nọ́ọ̀sì ni mo ti gba oyè níbi iṣẹ́ mo ti di nọ́ọ̀sì báyìí. yé abatẹnijẹpo kó lè ti dáná sí mi lábẹ́ okògì sí. ẹ jọ kí ló ti wá lọ fẹ́ lóyìnbó kí ló ti wá fẹ́ professional doctor ṣé nítorí kí má lọ fẹ́ àwọn agbègi lọ́dọ̀ kan má lọ máa fẹ́ yàwó lé mi lérú ṣíṣe. à nǹkan bá ṣẹlẹ̀ ilé wa tó bá tọ́ lọ sẹ́gbà ò níbí ah, ah, kí ló sọ mi ò sọ nǹkan kan ọmọ mi mi ọlájà ìwọ ó bá mi sọ̀rọ̀ ṣé wọ́n bá mi sọ̀rọ̀ ṣá. ìkọ̀sìnkọ́ tó yẹ kó ṣe kọ́ ló ń ṣe ọkọ ọlọ́kọ ọkọ àwọn tó ju ẹ lọ bí àwọn dókítà òun ló ń gbà. get lost kẹkọrọ yín lọ. bẹ́ẹ̀ kó bọ́lá rẹ̀ yín lọ rọ́bìsì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 ayé ṣèkà ẹ ṣe rere bí rọ́bà jẹ́ ẹ lọ lógún ọdún ọjọ́ kan òtítọ́ àbá bí rọ́bà jẹ́ ẹ lọ fọ́gún ọdún o ọjọ́ kan òtítọ́ àbá ẹyẹ ṣèkà ẹ ṣe rere. àfẹ̀mí àfẹ̀mí nílé ayé ṣẹ́ gbàgbé àti sùn ni àfẹ̀mí àfẹ̀mí ní. bá jẹ lọ lógún ọdún. ọjọ́ kan òtítọ́ àbá bí ó bá jẹ lọ fógún ọdún o. ọjọ́ kan òtítọ́ àbá ẹ̀yin èṣèkà ẹ̀ ṣe rere. alágbára ayé ẹ yọ ṣe olówó ayé ẹ yọ ṣe o. ẹ̀rọ tí a ti sùn lọ́jọ́ kan bí ó bá jẹ lọ lógún. shit it is.